because bàbá eighty pẹ̀lú ìyá seventy wọ́n ti dàgbà mi feel pé bàbá nídìí much uh, penetrative this thing fine there is no retirement age fún ìbálòpọ̀ kò sí retirement age the baba might just try to just sleep or lie down or do something that is not too mechanical or too energetic ṣé ọbẹ̀ yẹn nígbà tí ṣe pọ́nṣẹ́ fẹ́ bímọ ni ìyẹn dáa fún àwọn arúgbó ṣóyè wa bẹ̀wọ̀ tó mọ̀ pé you are just playing around the entrance títí tí wàá fi wọlé tó fi máa kókó damage hymen ẹni yẹn kò ní mọ̀ so tó bá mọ̀ pé ò tí ì mọ ọkùnrin dúró rẹ fún ọlọ́run títí tí ọlọ́run ó fi ní kí àkókò ẹ̀ tó ṣàbáyé nìsín ìwọ tó bá sì mọ̀ wípé ò rẹ́dì láti dóokó dòkó ẹ̀ lálàáfíà ṣùgbọ́n pé ló lọ́nṣẹ́ heavy petting lẹ́lẹ́fu kó ṣí ẹ́ńtíráǹsì ara yín lẹ́yìn sọ wípé ẹ̀ kúkú wọlé á yà ẹ́ lẹ́nu o tókùnrin yẹn gan tó fi máa dà kò ní mọ̀ because you guys might be carried away so create a boundary torí ẹ̀ náà ṣe ń sọ fún wa pé ta bá ní courtship ta ń ṣe relationship ká má máa ríra ní secluded place ká má máa dá wà ká má máa dá jòkó ká má máa lára fẹ́ lọ lé búlọ́ọ̀kan ó fẹ́ lọ sùn síbẹ̀ ìyẹn ló máa lead yín sí heavy petting tó fi kú ṣe full penetration tó ní mọ̀ pé o ti kọjá level heavy petting ọ̀ ní mọ̀ o wọ́n tán rẹ̀ èmi ò sí bẹ́ẹ̀ o ò sí bẹ́ẹ̀ so heavy petting can get you pregnant tó ní oyún gidi cause nísìn èèyàn tó jẹ́ pé kò mọ ọkùnrin gan báwo ni báwo la ṣe ń ṣe period because period is fluid period will definitely come because ó máa fluid ni kì í ṣe bóyá solid item kan àbí bóyá object àbí solid object no it's fluid so it will come bó ṣe jẹ́ fluid tó lóyẹ pò fúráyè menstruate yẹn náà bẹ́ẹ̀ náà ni àtọ̀ náà lè ló rọra move move move tí ó dìde ibi tí ẹ̀yin wà so please heavy petting is not recommended for àwọn ìwọ tó bá mọ̀ pé ready láti dóko dóko ẹ̀ lálàáfíà so eh, wọ́n ní <laughs> it is well mi ní ká kọ́mẹ́ǹtì yín yẹn síta it is well with you so that is it ẹ má jẹ́ kí mi fẹ́ kí fídíò yìí gùn jù so gbogbo àwọn portals àwọn loopholes yẹn try and block it àìmọye ẹlòmíì gan tó ṣe wípé kò sí nínú àjẹ́ndà ọkọ rẹ̀ gan pé òun fẹ́ lọ fẹ́ yàwó mi naija movie ẹ ṣé mo dúpẹ́ àwọn attitude àti gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí ló fà á ṣé kò sí wá wá jẹ́ nǹkan tó wà too negligible tó ti kéré jù láti jẹ́ pé kí jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́wà jẹ́ kó fa gbogbo ìpínyà àti gbogbo àwọn wàhálà wọ̀nyẹn so whichever pain tó bá ní nínú ara make sure you treat it make sure you see your doctor see your nurse so that they will be able to tọ́jú ẹ tó bá dẹ̀ jẹ́ wípé infection náà ni you you treat it tó bá dẹ̀ jẹ́ pé mind yẹn náà ni you say it tó bá dẹ̀ jẹ́ wípé ọkùnrin yẹn ló wà tú àwọn ọkùnrin míì máa ń wà impatient especially àwọn artisan yẹn ẹ̀yin artisan yẹn má bínú o wọ́n sọ yìí ohun tó bá sọ náà láàfi sọ̀rọ̀ wọ́n sọ yìí pọ̀pọ̀lọpọ̀ yẹn kí n farabalẹ̀ girigiri girigiri lẹ́ máa ń ṣe káàbá yẹn nísìn àwọn artisan dẹ̀ máa ń lóko gidi lọ́wọ́ because àwọn iṣẹ́ tó ń ṣe iṣẹ́ agbára ni àwọn tó ń ṣiṣẹ́ mọ́tò tó ń ṣiṣẹ́ engineer tó ń ṣiṣẹ́ furniture tó ń ṣiṣẹ́ tó ní ṣe pẹ̀lú kí wọ́n gbé nǹkan lágbára because normal ẹni tí ò bá fit kò lè ṣiṣẹ́ yẹn ẹni tí ò bá keep fit kò lè ṣe so àwọn oúnjẹ tó ń jẹ ó ń fún wọn lágbára ó ń stretch out iṣan wọn dáadáa àwọn tó ń tún ṣiṣẹ́ force wọ́n á ti jí wọ́n á ti ṣe drilling irú àwọn yẹn máa ń strong the only thing kan ni pé wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ní wọ́n good dáadáa yìí pé kí wọ́n ṣeré ìbẹ̀rẹ̀ àbí foreplay or anything they just want to go through forward ṣe ẹbí ṣóyè yín bẹ́ẹ̀ nísìn so irú àwọn yẹn you can tell him pé wàhálà rẹ̀ kì í fara balẹ̀ so instead tí wàá fi wá grow tí wàá develop bad attitude towards the ìbálòpọ̀ yẹn you will kuku talk it over ṣe abáyé nísìn so that you guys will be able to understand each other's uh, you know, uh, do's and don'ts. Uh-huh. so nǹkan tí à ń sọ nìyẹn and eh, then uh, this topic tí mo ní mo fẹ́ ṣiṣẹ́ lé lórí gan mi tẹ̀ mo bí mo kọ̀wé nǹkan sí mọ́ i will look for it so it's going to be another day so a dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ní i'm just joining you uh, you are welcome a ti sọ̀rọ̀ lórí àwọn do's and don'ts tí a sọ ní eh, recent time pé àwọn nǹkan tí ò yẹ kéèyàn máa ṣe àbí tí ò yẹ kéèyàn máa sọ ní àwọn àkókò yẹn so we are going to talk about it later so ẹ if we have any observation ẹ jẹ́ ká fi sí comment section àwa tá a wà lórí YouTube mo rí pa wà ń bẹ̀bẹ̀ mi rí kọ́mẹ́ǹtì wa kankan mi rí ká sọ̀rọ̀ mi rí ká kọ ha.